gbẹ̀gbẹ̀. Oyin pẹ́ ọmọ igbó péré máa bùlù péré máa bẹ. Agodi ìkè máa débèrè kòrò tánzù bábà fi kọ̀ kòkò mú gbogbo mẹ́. Káàmẹ́ ní kòrò máa wà tánzù. Ayébúlé mi kankan ọmọ bí abẹ́ bá mọ̀ máa ń sún gbé ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ sí kájẹ́ pàkó lọ́wọ́. Sọ́yọ́ sọ ọmọ wà lẹ́yìn ayẹyẹ sí i, ó bọ́ tẹ́mẹ́lẹ́ mbalasa. Mo jẹ́ ti lájà lẹ́yìn kakọ́ sàmọ́lọ́kọ̀ tazà ń gbàgbọ́ àmọ́ àwọn gbogbo. Abo yọ kẹ́ gbọ́dọ̀ lóògùn lẹ́la. Olé dé pé àrùn, má bẹ́ pé àrùn, má bẹ́ pé àrùn nítorí pé àwọn àtàzán mọ́lọ́kíkọ̀ pọ̀ mọ́mọ́mọ́mọ́ abẹ́mọ́ tí ìlú sọ́ọ̀rọ̀ èbù ìjẹ́ dúnú náà ebi níjọ́ gbàgbà bàbá òbẹ̀ mbala òsóyún sọ lé yanya lọ́pàá òsóyún sọ lé yanya òsóyún sọ lé yanya ẹ̀ẹ́dẹ̀ olólédè dẹ́rẹ́ nìyàká òkàgùn bí kò dòbí tẹ̀ dúwà dàbí àtúrà bàbá àbí àmàlà wà ká mọ́ tọ́ ìgbìrọ̀ dàbúlà ní ọkọ̀ wọn bá mi lu egbèdì rè ó tẹ́ búlà. bọ́ọ̀ ní ìjà olólédè. ime ozi ụmụ akara bụ ifu mkpa ọkpakọ okowo oke ji aka edu ndị ikom mba nnukwu ebulu oke ugwu anaghị ụka hụ ọkụ dịka onye ọkụ dịka ku di ke dagu bu ma wasa bolu ya ha ya ga ha ya ga ya ga ogele be ogele durule ebolo bia ebolo bia ebolo ni tari mo ni ka ma ma muru bi agu di ke bi ya bale ku me ma ma wa de ni ya ha ni ku ku le bo blo blo ya ga ma ma ku mo mo de mi ri muru de gbe pa ma ma ma ga pa ma ma ma ba pere te onya ma ge ti ya mi ko ma ba de le kuranya ebi ya le ji jebe ya ha ebolo lo aye ya ya ga ha de de kura ko ma wa fun ayo ọkụ nwewe udumezema mmelụ onye ukwu riri na mmọnwụ udumezeme bụ obodo ebe abịa gbezi ha dị mkpagolụwa ndị agbịrịta mgba